No. cheese ball gbogbo ẹ̀yin ọmọ kéékèèké ìlẹ́ o hmm. mi náà ti rà tọ́pọ̀. ikú tó lóró ikú máa kọjú bọ̀. fi ọjà rẹ tí ò ń tà sílẹ̀ kí o sì tẹ̀lé mi fún àwọn ẹ̀bùn tí a pèsè sílẹ̀ fún ọ n ò mọ̀ yín rí kí ló dé kí ni bo ni tẹ̀lé yín lọ. dìde kí o tẹ̀lé mi lọ. àwọn ẹ̀bùn mẹ́tẹ̀ẹ̀ta tí a pèsè sílẹ̀ fún ẹni bẹ̀rẹ̀ kí o kó wọn. eléyìí bó sì yìí a kì í ṣe tèmi kì í ṣe ìpín mi. ìyá wo àwọn ẹ̀bùn tó wà ní pósí náà kó wá wò bóyá tiẹ̀ ni àbí tiẹ̀ kọ́. pósí ẹ wá gbà mí. adékílékún adérú eléyìí ò ní kún létí wa láéláé iṣẹ́ ìpín mi ah, yìí lọ́rẹ́ olúwa tún rè é orúkọ ọmọ mi lẹ́tún kọ̀ yìí torí ọlọ́run. Ah, ọlọ́run mọ̀ ní fẹlẹ́ ta wá lọ́rẹ láì dàgbàdògbò o. ọlọ́run ṣàánú mi. Ah, tọwọ́ bọlá. mọ̀jà àtìgbà kẹyìn tọwọ́ bọlá o. ọlọ́run ṣàánú mi. Hey mọ̀mọ́ jẹ́ Tinubu sùtọ́ bọ́lá kí ìpín yìí ṣe tèmi o kí ló dé tẹ kọ́rúkọ ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta sínú pósí. ìyá ayé ti ṣetán láti gbòmùdé lójú ẹ. ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó ń ṣe tèmi ẹrù yín ni ẹ bẹ̀rẹ̀ kẹ́ gbé kẹ́ ẹ máa kó lọ èmi kí mo ní kì í ṣèpín mi kì í ṣèpín mi o <laughs> èmi kí mo ní o. níbo ni ẹ lọ ẹlẹ́kọ̀ọ́rùn ní polówó kankan ẹ padà kí ẹ lọ ra fún ọmọ yín níbẹ̀. kò ń ṣèpín mi. padà kò ń ṣèpín mi. kò ń ṣèpín mi. ẹ padà. kò ń ṣe tèmi ẹ ṣàánú mi. ẹ padà. ẹ dákun kì í ṣe tèmi kì í ṣe tèmi ẹ ṣàánú mi kì í ṣe tèmi. ẹ̀bùn rẹ ni ìyá kò kó ẹ má jẹun kó ìyá kó. Ah àlá burúkú ò lè lé ọlọ́run ọba. ìṣípayá ni kì í ṣe àlá nítorí pé àlá ó yàtọ̀ sí ìṣípayá ìṣípayá yìí gangan ni olúwa wọn fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀. ah alàgbà kí wá ní ìtumọ̀ ìṣípayá yìí ẹ ṣàánú mi ó bà mí lẹ́rù gan-an. ìtumọ̀ rẹ̀ pín sí ọ̀nà púpọ̀ bí a bá ní ká mọ̀ túmọ̀ rẹ̀ yóò mú ìpayà bá yín àfi ká ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ yìí. alàgbà irú àtúnṣe wo la fẹ́ ṣe ẹ dákun ẹ ṣàánú mi ẹ má wò mìíràn. màmá ìràpadà láàṣì ìràpadà yìí sì ní ẹ ra àgbò funfun mẹ́ta tí kò ní àbàwọ́n. àgbò kan fún ó dúró fún ọmọ kan ó dúró fún ọmọ kan a wà pé àwọn wòlíì méje wọ́n wá lọ ṣe iṣẹ́ ìràpadà yìí fún yín nínú agéjù mo sì ní ìgbàgbọ́ yìí pé tí wọ́n bá parí iṣẹ́ ìtàn ẹ ó ní ìṣẹ́gun ogun òṣè lórí ọ̀rọ̀ yín ẹ ó sì ní ìfọkànbalẹ̀. màmá mò ń gbàdúrà fún yín ẹ ò ṣe àmì kí ló dé. alàgbà musa mi ọkàn mi ti pín yẹlẹyẹlẹ ni àti jí àti mímí àwọn ọmọ yìí gan-an ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ni ọlọ́ọ̀ ní í ṣe ni mo wá ń ronú bíi tí ń tì lówó gbogbo nǹkan tẹ́ ẹ kà kalẹ̀ yìí ṣùgbọ́n mo gbìyànjú ẹ̀ wá olúwa yóò gba àdúrà yín ọ̀nà ó sì ọ̀nà ńlá fún yín lórí ẹ̀ ibi tẹ́ ẹ fọkàn oore sí àti ibi tí ẹ ò fi ọkàn oore sí olúwa yóò bá yín pàdé ńbẹ̀ àdúrà yín ó gbà. àmín àmín lórúkọ jésù. ìràpadà yìí iṣẹ́ tó lágbára gan-an ni. tó gẹ́ ó Jésù ọ̀pá tẹ́rẹ́ táyé fi ń jẹ mí níyà olúwa òní ni kò bá òun wí. olúwa o Jésù mo bí ọ ní ìní ẹgbẹ̀lómìn tí mo ké pè pàápàá jùlọ lórí àwọn ọmọ mi ẹ bá mi ṣẹ́gun fún wọn ẹ má jẹ́ ń fojú sunkún àwọn ọmọ yìí mọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ fojú sunkún wọn ẹ má jẹ́ yóò jẹ mí kú ìyà tí mo jẹ lórí àwọn ọmọ yìí tó ẹ má jẹ́ kó gbẹ̀yìn ayé mi ẹ ṣàánú mi ẹ má jẹ́ kó gbẹ̀yìn ayé mi lórí àwọn ọmọ mi n ò lẹ́nu mi tí mo lè pè bí kì í ṣe wọ olúwa ẹ ṣàánú mi o àánú ni mo wá béèrè mo wà lórí àpáta báyìí ilẹ̀ mìíràn iyanrìn ni ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ jẹ́ àwọn èso mi ó sọmọ fún mi kalẹ̀ ẹ jẹ́ ń gbádùn wọn ẹ jẹ́ ń jẹ wọn mọ́ ẹ má jẹ́ àyè ó fà wọn ọmọ ìjẹ mi níyà etí mo jẹ́nu ìyá etí tó ọlọ́run ah, olúwa ẹ ṣàánú mi o mo bẹ̀bẹ̀ ni ẹ gbẹ̀bẹ̀ mi ẹ gbẹ̀bẹ̀ mi ẹ ṣàánú mi. àìfọkànbalẹ̀ ẹkún ojoojúmọ́ ayé tẹ̀lé mi lórí àwọn ọmọ mi mo ti wá bẹ̀bẹ̀ lónìí ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ má ń jẹ bàjẹ́ lórí wọn àwọn alágbára yẹn ẹ má wọn ká ọmọ mi ẹ má jẹ́ agbára káwọn ọmọ mi ẹ má fi wọn lámì lójú ẹ pa omi jẹ́ mi rẹ ẹ jẹ́ ká kún mi ó dayọ̀ ẹ ṣẹ́kùn mi dayọ̀ ọlọ́run ẹ ṣàánú mi mo fi títóbi yín bẹ̀yìn ọlọ́run ọba kò sí tí mo fẹ́ pè bí kì í ṣe yín ọlọ́run ẹ ṣàánú mi lórí àwọn ọmọ mi ẹ ṣàánú mi. olúwa o ṣàánú mi lórí àwọn ọmọ mi o ìṣípayá burúkú lórí àwọn ọmọ mi mo fi bú o ṣàánú mi ká sùn ká máa rí pósí ká sùn ká máa rí pósí lórí àwọn ọmọ mi èso mi ni wọ́n ìdùnnú mi ni wọ́n ayọ̀ mi ni wọ́n má bà mí nú lórí àwọn ọmọ yìí ṣàánú mi ọlọ́ ṣàánú mi orí òkè ni mo wà yìí mo tún wá tọrọ kò síbi mi ò tí ì dé mo ti lọ odò mo ti lọ bẹ ọlọ́run mo tún wá sórí òkè orí òkè àpáta ni mo wà yìí ilẹ̀ mìíràn ìyanrìn ni ibi tí mo wà yìí mo gbà pàdúrà mi gbà lórí àwọn ọmọ mi n ò ní fojú sunkún wọn n ò ní fojú sunkún àwọn ọmọ yìí o ọlọ́run o ṣàánú mi ìwọ nìkan ló lè ṣe ìwọ nìkan ló lè ṣe o ìṣípayá burúkú mú kúrò nínú ayé àwọn ọmọ mi mú kúrò nínú ayé tèmi náà ẹ ká sùn ká máa lálàá àlá burúkú kí máa kí máa rí pósí ọlọ́run ò ṣàánú mi ṣàánú mi wàhálà ìpọ̀ bí wàhálà bá pọ̀ púpọ̀ ju ẹ̀mí ẹ̀dá lè pin ṣàánú mi mọ̀ jẹun kú báyìí o ṣàánú mi bá ṣàánú àwọn ọmọ mi o ṣàánú àwọn ọmọ mi ṣàánú àwọn ọmọ mi mo gbẹ́kẹ̀lé nǹkan mi o wọ ọlọ́run ọba ni mo gbẹ́kẹ̀lé ṣàánú mi ṣàánú àwọn ọmọ mi mọ́jọ́rí wọn ó burú. ṣe kíá ṣe o ẹ kú iṣẹ́ o. ẹnjìnìà. Ah, báwo ni ẹ kú àtàrọ̀. ẹ kú àtàrọ̀ ah, ẹ kú iṣẹ́. ìgbà tí nǹkan ah, a máa dúpẹ́ wà ẹnjìnìà ẹ ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn fún wa ẹ sọ fún wa látàárọ̀ pé ẹ fẹ́ lọ wá àwọn èèyàn sí tó máa wá kún wa lọ́wọ́ kíkíní lè yà àríyàn kankan báyìí iṣẹ́ ti pọ̀jù fún nǹkan táwa mẹ́tẹ̀ẹ̀ta ilé ìdá ṣe. iṣẹ́ mélòó èlò wà ńlẹ̀ tó tún ní kí n máa lọ kóyàn wá iṣẹ́ yóò yìí ju tíwọ nìkan lè ṣe lọ after ẹ̀yin mẹ́ta tún ni ìwọ òun òun iṣẹ́ mélòó ló wá kù lẹ́sìn tẹ́ ní kí n máa lọ kóyàn wá sí. ẹ wo ẹ̀yin lẹrù bẹ́ẹ̀ iṣẹ́ yìí pọ̀ èlò lẹ fún wa gan èlò lẹ fún wa nísìnyí bá ṣe ń dáṣe yìí owó tó yẹ kẹ́ fún wa ẹ ní fún wa yẹn owó lówó jẹ àáfún ẹ lówó àti pé iṣẹ́ tó rí ẹ̀bẹ̀ wa ni bẹ́ẹ̀ máa sanwó fún ẹ. ntẹ́lẹ́dà mi bá mi wá àìlẹ́dà tèmi ò bá mi wá yá ó kàn ṣe ń rí bẹ́ẹ̀ ni bó pẹ́ bóyá akólòlò á pe bàbá. àkólá aago mélòó lakólò rẹ tó fẹ́ pe bàbá ṣé ńgbà tilẹ̀ bá ṣú. ẹ wo ilẹ̀ olúwa ò kì í ṣú ilẹ̀ olúwa ò kì í ṣú ilẹ̀ olúwa ò ń ṣú apẹ́kó tó jẹun ò ní jẹ̀bàjẹ́. n táwa yorùbá máa ń fi pọ́nra wa lé nìyẹn apẹ́kó tó jẹun ò ní ò ní jẹ̀bàjẹ́ tó bá pẹ́ kó tó jẹun gan honestly kò ní róúnjẹ jẹ mọ́ oúnjẹ á ẹ lè máa yí mi sọ́tún kẹ́ máa yí mi sósì ṣẹ́rí gbogbo ètò ojú àjú bẹ́ẹ̀ ni pé kí n ṣiṣẹ́ fún yín kẹ̀dẹ̀ sanwó fún mi owó ìgangan ni kókó báyìí torí mo nílò ẹ̀. tẹ̀gbá sọ tẹ̀rí tó wó iṣẹ́ yẹn gan mi rò pé o sì máa rówó iṣẹ́ tì nígbà o màá bẹ́ẹ̀ kàn pọ̀ lọ́la torí mo ti lọ báǹkì sìn mi ì rà láti mo lọ atm bàtà láti ò tiẹ̀ wọlé kí n máa fẹ́ fi atm gbà so tí máa bẹ́ẹ̀ kàn pọ̀ lọ́la á lè jọjú dáadáa ṣùgbọ́n. ẹ jọ kó yé mi dáadáa ṣé pé mi ní rí owó gbà lélẹ̀. mo ní a máa kàn pọ̀ fún ẹ lọ́la. ẹnjìníà mo fọdọ̀ ń mo fi Ọlọ́run bẹ̀ yẹn ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe rí owó yìí owó tí mo ní ìdìgidì ni ẹjọ́ ẹ bu. má jẹ́ sìmẹ́ǹtì yẹn gan tó bá gan owó iṣẹ́ la máa fi di o. ẹ bu ẹjọ́ tó lọ náà ṣe rí owó tí mo fẹ́ gbà yìí ó ní mo fẹ́ mú lọ létí èmi àtàwọn mọ̀lẹ́bí mi máa mánéjì ká fi jẹun ẹjọ́. mi ì láwọn ní sanwó fún ẹ èmi gan ò tí ì rówó gbà èèyàn ló gbéṣẹ́ yìí fún wa tó bá ti wọlé máa fún ẹ lówó ẹ̀ náà bẹ́ẹ̀ tí sìmẹ́ǹtì bá gan bí mo ṣe ń sọ fún ẹ wàá rí kò tiẹ̀ ní kọ́bọ̀ gbà sẹ́yìn tí kó sílẹ̀ tí mo sọ sí. ẹ wo ẹ bá ti sọ fún wa kẹ́ tó fún wa gbogbo àdúrú iṣẹ́ tó pọ̀ tó báyìí ṣe náà ẹ bá ti sọ fún wa. ọlọ́run mi ò mo tún wá o mo wá sétí odò yìí o ṣàánú mi lórí àwọn ọmọ mi mọ́ fi wọ́n bà mọ́ nínú jẹ́ mọ́ jẹ́ káyé ó fi wọ́n bà mí nínú jẹ́ torí pé àrídùnnú mi làwọn ọmọ mi àrídùnnú mi ni wọ́n ṣàánú mi má jẹ́ kí wọ́n má jẹ́ kí wọ́n fi wọ́n pa mí lẹ́kún mo bẹ̀bẹ̀ ni o mo wá bẹ̀bẹ̀ mo sì gbà wípé àdúrà mi ó gbà létí odò etí mo wà yìí o àdúrà mi ó gbà lónìí ni kò ní dọ̀la torí pé àrídùnnú mi làwọn ọmọ mi mo bẹ̀bẹ̀ má fi wọ́n bà mí nú jẹ́ bá mi mójútó àrídùnnú mi bá mi mójútó àrídùnnú mi má gbé èṣù láàyè láti yayé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi ọmọ tí mo bí lárídùnnú mi ọmọ tí mo bí lárídùnnú mi má gbé èṣù láàyè láti yayé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi. Adékìlékún làrídùnnú mi. Adékìlékún làrídùnnú mi. Má gbèsù láyè láti yáyé mi lẹ́nu. Bá mi mójútó àrídùnnú mi. Ọrẹ Olúwa làrídùnnú mi. Ọrẹ Olúwa làrídùnnú mi. Má gbèsù láyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi. tọwọ́ bọ́lá làrídùnnú mi tọwọ́ bọ́lá làrídùnnú mi má gbèsù láàyè láti yáyé mi lẹ́nu bá mi mójútó àrídùnnú mi. ọlọ́run o mo bẹ̀bẹ̀ mo bẹ̀bẹ̀ ń ṣàánú mi ò mi yìí má jẹ́ ń wá lásán má jẹ́ ń ṣe lásán jẹ́ kí jẹ́ káwọn ọmọ mi ó gbádùn ayé wọn ṣàánú mi lórí wọn bá mi ṣe bá mi ṣe má dojú tì mí lórí wọn àrídùnnú mi ni wọn má jẹ́ kí wọ́n dìbàjẹ́ mọ́ mi lọ́wọ́. owó tálágbà tún ni mú wá níbo ni wọ́n ti rí n ò ní ṣàánú mi ọlọ́run ṣàánú mi ẹ bá mi ṣe ẹ mọ tí ẹ mọ jẹ ọlàwọ kankan lọ kí n pa ọmọ mi fi gbádùn kálàáfíà ó tó wọn kó tó èmi náà ẹ ṣàánú mi o n ò lówó tálàgbà fẹ́ gbà yìí o ẹ sì rínú mi o ẹ ráyè mi o ẹ ṣàánú mi o mo bẹ̀bẹ̀ ni o. ah báwo ni o ti dé. bẹ́ẹ̀ni sá báwo ni. bẹ́ẹ̀ni. mélòó ló ti kó lọ. ẹ mo ti kó méjì méjì mẹ́wàá that is twenty nìyẹn. méjì méjì mẹ́wàá ah o try o try Oya yá ṣe kíá because ká tètè kó kinní yẹn kówó lè tètè wọlé ṣó ti gbọ́ pẹ̀lẹ́. ọ̀gá ó dà bí bóyá bí mo ṣe ń gbé látàárọ̀ yẹn ó ti jẹ́ kó tètè rẹ̀ mí. Ah, ah, o ò lè délé ìgbé ọ̀lẹ ni ẹ ọ̀lẹ sórí gbà táwa ń kọ́ṣẹ́ mẹ́fà mẹ́fà la máa ń gbé bẹ́ẹ̀ ni mẹ́fà wọn ah, bí mi dá mi jẹun nìyẹn ẹ ṣáà jẹ́ ká tètè ṣe kíá because ẹ̀yin ọ̀gágun ti tẹ̀ ẹ̀yin ìgbà láti ọlọ́run tó ṣàánú wa ni ṣé ẹ yóò yí sí pẹ̀lẹ́ o ó yá ṣe kíá ṣe kíá ṣe kíá ṣe kíá ṣe kíá jọ. ọlọ́run mi o mo gbójú mi sókè sí ọ bó ni ìrànlọ́wọ́ mi yóò wá ti wá bí kì í ṣe láti ọwọ́ ìwọ ọlọ́run ọlọ́run mi o tó o bá ń bẹ lókè tó sì jẹ́ ọlọ́run ràn mí lọ́wọ́ lórí àwọn ọmọ mi má jẹ́ ń jẹ bàjẹ́ lórí àwọn ọmọ yìí ṣàánú mi mo lọ́nu omi mo ké pè ọ́ o mo lọ rí òkè mo ké pe ọlọ́run mo tún wà nínú gbàgìjì báyìí mo ń pe ọ̀ láì jẹ láì mu ọjọ́ kẹfà rèé ṣàánú mi mọ́jọ́rọ́ mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ẹ mo mọ̀ bẹ̀rẹ̀ ayé àwọn ọmọ yìí mọ̀jẹ̀ mọ̀pin ayé wọn mọ̀jẹ̀ àwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú tó o bá wà lókè tó o sì ń jẹ́ ọlọ́run mọ̀jẹ̀ káwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú mọ̀jẹ̀ káwọn ọmọ yìí ó kú mọ́ mi lójú o mo bẹ̀bẹ̀ ni wàhálà ìpọ̀ wàhálà ìpọ̀ ọlọ́run ṣàánú mi mọ̀jà àwọn ọmọ mi ó kú mọ̀jà adékílẹ́kùn ó kú mọ́ mi lójú mọ̀jà kí n kò ṣe èyí lọ rẹ ọlọ́run ọba mọ̀jà kí n kò ṣe tọwọ́ bọlá jákèmí ni kí n gbẹ̀yìn àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n ṣẹ̀yẹ fún mi ṣàánú mi mọ̀jẹ̀ ń dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa àdúrà mi jẹ́ ó gbà lórí àwọn ọmọ yìí dójú ti àwọn ẹlẹ́gàn tí wọ́n fẹ́ pa mí láwọn ọmọ mi ṣàánú mi o gbé mi lékè ọ̀tá o gbé àwọn ọmọ mi lékè ọ̀tá o má jẹ́ n fojú sunkún wọn o ṣàánú mi o ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o bàbá o. ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o bàbá o lọ́jọ́ mo rí jẹ́ látọ̀dọ̀ rẹ wá lọ́jọ́ mo rí mú látọ̀dọ̀ rẹ wá ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o. alábàárù. Good àti ẹjọ́ bá ní àti ẹjọ́ bá ní ẹjọ́ tó kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ pẹ̀lú kí ló wá dé fẹsẹ̀ rí mọ́ mi láyà ni. Ah, ah, ah, àṣà bí ó ti lè mú ẹ jù. tó dẹ̀ mọ̀ pé wọ́n ti ń bá àwọn èèyàn gbẹ́rù látàárọ̀ tí mi ti gbé ẹyọ kan. àjọ òde ní sùúrù ẹ jẹ́ ń bá yín gbé àǹtí. ta ló kọ́ ẹ má fọ ọkàn rù mí. ẹ má bẹ̀rù mi jẹ́ ìjọ tó ọlọ́run ta ló kọ́kọ́ débi inú. èmi mo kọ́ débi. ẹni tó bá yára lògùn pé wọ́n náà ó ṣe rìn jó yá bá mi gbé. ẹ ṣeun ẹ ṣe owó lè padà sẹ́nu sẹ́yìn gbé dọ̀là má bínú ṣọpá tó bá dọ̀là. Today, ti dé o ṣe ah. o. ọkọ mi o ẹyẹ ya ah, ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ah, ah. ẹ pẹ̀lẹ́ mama ẹ jẹ́ ká gbé yín wọlé náà gbé wọn ẹ pẹ̀lẹ́ mama. ṣé mo pe àlẹ́ lòmí lẹ́yìn ọlọ́run ọba àtẹ̀yìn nìkan. ṣebí wọ́n ti ẹ̀ jẹun ṣebí okunú ló fi ń gbé títì ta èyí ló pé ọjọ́ kẹjọ màmí ọjọ́ kẹjọ tẹ́ ẹ̀ tí ì fi oúnjẹ kọ̀ọ̀kan sẹ́nu ẹ̀ẹ́dẹ́jọ́ ẹ̀ ṣàánú wa. ṣé tó bá tiẹ̀ fẹ́ jẹun níbo láti ẹ̀ ti fẹ́ rówó tá a fẹ́ fi oúnjẹ náà fún wọn. ẹ wò ó ẹ̀yin méjèèjì ẹni sùúrù ẹni sùúrù ọlọ́mà fún wọn lálàáfíà màmí báwo ló ń ṣe yín sìn. ara wọn ṣì ń gbóyún. ṣáàtì ẹ̀mọ́ nǹkan tá a fẹ́ fún wọn gan báyìí sìn ẹ bóyá ká tiẹ̀ náà fi nǹkan sínú a lè lọ bá wọn wá gbó tó máa mu ah, eléyìí ti ń sú èmi o ti ń sú mi. bọ̀dá mi ṣé ẹ dẹ̀ rò pé ìbàlẹ̀ eléyìí tó ń ṣe wọ́n ẹ̀ ó dàbí pé eléyìí ti ń kọjá àbá torí ẹ̀rù ti ń bà mí báyìí o. èyí lọ rẹ kí ló dé tó ń ṣe báyìí ìwọ tó tún jọkùnrin ṣé ìwọ ló yẹ kó máa sọ̀rọ̀ báyìí ah, tó bá ń sọ̀rọ̀ báwo dé lára màmá ẹsẹ̀. Ah, bákan náà sì ni o bákan náà ni àmọ́ pé ó máa pọ̀ tó báyìí o. àìsàn yìí pọ̀ gan-an kí ló dé tẹ́ gbé wọn lọ ilé ìwòsàn. Ah, àwa náà rò bẹ́yìn náà ṣe rò yẹn àmọ́ kò sómi láàmú wa ni ẹ kò sówó tá a máa fi tọ́jú wọn tá a bá gbé wọn lọ bẹ́ẹ̀. Ah, ẹ tiẹ̀ sì gbé wọn débẹ̀ náà kàn sọ nǹkan tó ń ṣe wọn owó tẹ́ máa fi ṣe yẹn ò tó nǹkan kan ni. ẹ má fi wọn lè sí bíbá o. dẹ̀ ṣe nǹkan tó ní ká ṣe yẹn káti ọ̀kọ́kọ́ gbé wọn lọ náà. ṣẹ́rí test a carry màmá ó ti jáde màmá gbọ́dọ̀ wà on admission. ìgbà wo lè máa bẹ̀rẹ̀ yẹn. Ah, as soon as possible ẹ ní láti deposit owó. ẹ jọ àǹtí nọ́ọ̀sì ẹjọ́ ẹ máa bá wa tọ́jú wọn lọ náà àwa máa wówó lọ ẹjọ́ ẹ ṣàánú wa. instruction ti doctor fún mi nìyẹn ẹhẹn ogun ta ní kẹ lọ gẹ̀ẹ́tì ńkọ́. ẹjọ́ ẹjọ́ àǹtí nọ́ọ̀sì ẹ ṣàánú wa kò sówó lọ́wọ́ wa báyìí ní bá wa bẹ doctor ẹjọ́. ogun ta ní kẹ lọ gẹ̀ẹ́tì ńkọ́ ṣe ti gẹ̀ẹ́tẹ̀. àbúrò mi ti wá yẹn lọ kò ní pẹ́ dé. ẹ láti gẹ̀ẹ́tì ogun yẹn o cause condition wa critical o ẹjọ́ nítorí ọlọ́run ìbá àtọ́jú wọn kò sówó lọ́wọ́ wá sí yẹn ẹjọ́. kí nǹkan tí mo fẹ́ ṣiṣẹ́ ti gbọ́ ẹ ṣáà try láti gẹ́tò owó yẹn ṣe ti gbọ́. ẹ tẹ́ kí ẹ lọ pẹ̀lẹ́. bọ́dá mi kí la fẹ́ ṣe báyìí sí i. kò yé mi rárá. àbí ká lọ bẹ dókítà bóyá ó máa tẹ ẹ̀ gbọ́. ẹ lọ ra ọ̀gbìn ní ìṣẹ́ ti gbọ́ kẹ́ máa lọ láàárọ̀ lọ́sàn-án ẹ pẹ̀lẹ́. ọ̀rẹ́ mi ò lára bọ́ mi. báwo ni oògùn tó lọ rà náà oògùn tó lọ rà náà. jọ èyí lọrẹ àbí kí ni wọn ti ń porúkọ ẹ. èyí lọrẹ olúwa ni sà. ìwọ ni kò kọ mi níbo ló gbà látijọ́ ẹ. ara mọ́mì mi ni òòyà àwọn là ń tọ́jú nílé ara màmá èòyà ni ò jẹ́ kó wá bí ṣé àbí ṣé wọn nìkan ni màmá ẹ̀ kọ́kọ́ máa síìkì ni ẹ̀ dá mi lóhùn ó rìn lọ bí orí tán sọ́ngi láti ìjọ yìí ó wá bí iṣẹ́ ó wá ń ti yẹn yẹn ara màmá èòyà ṣé wọn nìkan màmá ẹ̀ kọ́kọ́ máa síìkì ni ẹ̀ jọ ó yá kí ló fẹ́ jọ. ẹ sá nǹkan tó ti ẹ̀ gbé mi débi ni pé owó iṣẹ́ tí mo ṣe the last time tí ẹ ẹ fún mi yẹn mo fẹ́ lò torí mọ́mì wà lọ́sítítù owó yẹn náà la dẹ̀ fi tọ́jú ìjọ torí ọlọ́sà so ohun tó ń tọ́ láti sọ fún mi nsìn ni pé kí n lọ sí mọ́ṣúárì kí n lọ gbókù kí n wá fi sanwó fún wọn. o ò ní jẹun tó dáa pẹ̀lú bó ṣe ń borí burúkú káàkiri tó ń rìn kiri tó wà bíṣẹ́ yẹn lèmi máa fún wọn lówó ẹ bẹ́ẹ̀ náà látijọ́ tó ti débí orí burúkú ló kó débí gbogbo àwọn tí à ń ṣiṣẹ́ fún náà jẹ mí lówó tó fún mi ní kọ́bọ̀ iṣẹ́ gidi kò tún wọlé wá mọ́ ò wá ní kẹ́mi wá fún wọn lówó o ò ní jẹun tó dáa má lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kó ṣiṣẹ́ fún mi tó bá fẹ́ gbowó lọ́wọ́ mi èmi á fún wọn lówó irọ́ wa wá torí bọ̀ mí lápò kò gbé. ìjọ torí olóhùn ìjọ ìjọ torí olóhùn mo fọlọ́ ọba bẹ owó tá a ti gbà lọ́wọ́ yìí yẹn la fẹ́ fi tọ́jú wọn ẹjọ ẹjọ ìyá tó yín náà ní kú ẹjọ. wọ́wọ́wọ́ jẹ́ kí wo ìyá ẹ̀ nìkan kọ́ ló sì kí o ìyá tèmi náà wà ní general hospital ìyá wòlíì ó wà ní fẹ́ǹsì tó sì tì mí tí ì rí kọ́bọ̀ fún so ti gbọ́ so ti gbọ́ àbí gbọ́ gbọ́ general advice ẹ fún kankan lọ sí ẹnu ọ̀nà church gẹ́gẹ́ bí orúkọ ẹ kọ́ máa dáwó ọrẹ fún ẹ kó lọ fi tọ́jú ìyá ẹ lọ́sibítù. má bẹ̀rù lẹ́bẹ̀ẹ́ yà ó. òun náà tún pè mí ìfẹ́ náà tún pè mí tì. ẹ ló dàre ẹ máa rí ní next week ẹ mo wà níbi iṣẹ́ ni máa rí next week mo wà níbi iṣẹ́ mo ṣiṣẹ́ lọ́wọ́ mo ṣiṣẹ́ lọ́wọ́ ó ní wá ṣiṣẹ́ ni. ìdí nìyẹn tí mi ò fi owó púpọ̀ o. wàhálà ti wá wà nìyẹn oh. kọ́kọ́rọ́ kan ti wá bẹ̀yìn ajá jẹ́ kí ló tún dé tábà rí owó kò sí nǹkan kan tá a lè ṣe kò sí nǹkan tá a lè ṣe o ẹ jẹ́ ká bẹ dókítà ẹ ká bẹ wò bóyá ọmọ àgbo ká bẹ wò. nurse kí ló dé tó fi àwọn woman yìí sí ward kẹ́ máa treat wọn lọ. Ah, oògùn tá a kọ fún wọn ta ní kó lọ sọ sí pharmacy àìtí ìrabú ẹ. ń gbọ́ kí ló dé. kò sí owó ẹgbẹ̀rún ṣàmùwà a ti gbìyànjú káàkiri àròwó òun kọ́ ṣẹ̀ṣẹ̀ dé sí ni kò sówó kù ká ẹjọ́ ẹ̀yin lè ràn wá lọ́wọ́ ẹjọ́ ìṣàánú wa ìrànlọ́wọ́ yín la fẹ́ báyìí ẹjọ́. kí n ràn yín lọ́wọ́ kí n help yín ṣe rí ìrànlọ́wọ́ kan báyìí tí mo lè ṣe ojú pé kẹ gbé ìyá yín báyìí nísìnyí kẹ gbọ́n bọ́ síta. Ah, dókítà dókítà ẹjọ́ ẹjọ́ tó lọ. kí ló dé ah, eh, eh, nígbà tí ẹ gbé ìyá yín débi lánàá eh, mo ṣe test fún ọ láì gba owó kankan free of charge. ẹ tí wọ́n ní kí n gbé wọn lọ sí wọ́ọ̀dù títí máa lọ kí n máa treat wọn ṣé bí jẹ́ ṣẹ́ ti wọ́n mi. nurse ṣòrí bí mo ṣe wọlé lọ tí mo bá padà dé tí wọn ò bá ti jáde you are in trouble. dókítà ẹjọ́ dókítà ẹjọ́ dókítà ẹjọ́ ọmọbìnrin lẹ́yìn ètí kìmí àti ìjọ sọ ẹjọ tó ló lè ṣàlọ. kí lè fẹ́ kí ṣe ṣàgbọ́n kò tí dókítà sọ náà máa sá wọ́n máa lọ máa pè síkírítì fún yín o. àti nọ́ọ̀sì ó ti tó tẹ bá kúkú jù wá lọ ẹjọ ló ń lọ. ẹ jẹ́ ká máa gbé wọn lọ ẹ jẹ́ ká gbé wọn. ẹ máa lọ ẹ máa lọ ẹjọ. a máa lọ kí àwọn ọkẹ́ àbúkù.

ìṣàánú wa lórí ọ̀rọ̀ màmí ká má sunkún lórí wọn ẹ. èmi fojú sunkún mi èmi náà sì ní fojú sunkún mi lágbára ọlọ́run ọmọ sunkún mọ́. àmì o. wọ́n gbàdúrà. àti ẹni fojú sunkún yìí mo mọ̀ pé àdé fojú sunkún yìí lágbára ọlọ́run ṣùgbọ́n mami nǹkan tó máa jẹ́ dùnú fún wa ni pé kẹ́ ẹ dìde lórí ẹsẹ̀ yín kẹ́ ẹ fi ẹsẹ̀ yín méjèèjì kẹ́ ẹ fi rìn kẹ́ ẹ padà bọ̀ sípò nǹkan tó máa jẹ́ dùnú wa nìyẹn màmí. èyí lọrẹ tọwọ bọlá gbogbo bẹ ṣe ń ṣe yìí ó yé mi náà ó yé mi kì í ṣe pé mi náà lè ran èèyàn lára àmọ́ ẹkún ìkọlù màmá màmí yá ẹ̀yin náà gbọ́n tán sọ ń léwòsàn pé ká lọ wúwo wá ní tàbá rówó báwo lára wọn ṣe fẹ́ yá ń sìn níbo la ti fẹ́ rówó bọ́dọ̀ mi níbo la ti fẹ́ rówó sáré yẹn. ẹ kà sọ. sọ̀rọ̀ a orí ẹkún lẹ̀ ṣì wà ní. báwo lára wọn báyìí. Ah, ẹ wo ojú kan náà ni o ojú kan náà la ṣe wá. kí ló sọ lọ́sítà. ẹ wo owó ní tí òun ò bá sí ilé kẹ́nikẹ́ni má ṣe dámọ̀ràn lẹ́yìn òun nígbà tá a gbé wọn débẹ̀ wọ́n ní káwọn tó lè tọ́jú wọn rárá a láti kówó díẹ̀ lẹ́nu gbà tí ó dẹ̀ sówó lọ́wọ́ wa ìtorí ẹ̀ la ṣe ń gbé wọn padà bọ̀ nílé. ó ah, ga ó yé mi ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé gan-an ó yé mi jù bẹ́ẹ̀ lọ èmi ti àlọ́ náà mo bá wọn ra àwọn òògùn kan wá ṣe ṣe. èyí tó máa lò láàárọ̀ lọ́sàn àti lálẹ́ wọn wọ́n ti kọ́ sí i ṣùgbọ́n ẹ ṣáà rí pé wọ́n jẹun kí wọ́n tó lò ó ṣe ti gbọ́. ṣe kọ́ wọ́n ṣe wọ́n ṣe ọlọ́run àtọ́jú gbogbo wa ẹ̀ tó. bí bàdé kì í ṣàdúrà fún yín bàdé máa gbé yín ṣépè ọba gbé yín ṣépè tìkọ́ra tìkọ́ra. Elle est Sivyo kijani tu ng'ombe. Eh, oh no. Usishote. Ẹ pé tí kò sí kò ṣe ń jẹ mọ́. tó dẹ́mi àtàbúrò ẹ̀dá ó dẹ̀ lọ látàárọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹ má bínú kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ kó lè bá a dáná ni mo bá lọ ẹ wò oúnjẹ tí mo gẹ̀ẹ́tì fún màá mi ni. wọ́n ṣàdìbà àti ẹ̀rí nǹkan jẹ títà wọn tọ́wọ́ dẹ̀ jẹun tán yìí tó bá kù àwa náà máa fi ya máa fi yẹ ronú ẹ tọwọ́ bọ́lá sáré lọ sí kíchìn kó lọ mú kó lọ mú wa lọ́wọ́. lọ mú oògùn wa bóyá tó bá jẹ kọ́ lè lò wá. ẹ dáhùn. wọ́n tọ́jú ẹ̀yin náà. Ìrora fún mi tí. Ìrora ṣe. dọ́là kó dà sábọ̀ má fi ṣe bíbù sí wọn lẹ́nu bẹ́ẹ̀. ìyá máa bù sí wọn lẹ́nu ẹ máa mú ẹ pẹ̀lẹ́ ẹ náà rí pé oúnjẹ da lára wa. kò lọ ní sùúrù ìjú ah. lọ ìgbà. ẹjẹ ò lọ ẹjẹ ò lọ. èyí ni màá bá wọn kí. lọ bá máa mi bomi wá. omi. ju. àbọ̀dá mi nǹkan tẹ́ ń bú yìí ti pọ̀ jù ah. tábà jẹ́ tó ń sìn kí la fẹ́ jẹ́ ń rọ̀lẹ́ jẹ́ ṣẹ́kù díẹ̀ dúró lẹ̀ kí màmí tiẹ̀ lè fi lo oògùn ah, rọra máa bù díẹ̀ díẹ̀. àlejò ah, tán àlejò tán lọ sọ wọn pèsè tá a fẹ́ jẹ lálẹ́ lágbára Ọlọ́run. èyí lọrẹ máa ṣe sùúrù ṣé torí pé wọ́n ló lọ gbóúnjẹ wa ló ti sáré bu síbí mẹ́rin. Hmm tànà. ìyàgbé ká ṣe bí ẹnu. ẹ̀sẹ̀ ìṣòro sọ mo fi ń gbé ẹnu. bó ṣe ń sunkún láti bàtà ti jẹun tó yìn mí mo dẹ̀ bí wọ́n bí wọ́n bí wọ́n pé kí ló ṣẹlẹ̀ wọn ò dá mi lóhùn. kí ló dé tó wá ń sunkún bíbá omi yèrèlélẹ̀ ìwọ wọn kàrà lóhùn ní lójú tí wọ́n gbé fún ọ. Ah, yéé olórí burúkú làwọn èèyàn yìí ṣá wọ́n ti jó oúnjẹ mi ah. mi ò lè jẹ́ oúnjẹ yìí mọ́ o kí ló ara wà lọ kó ẹ̀bólà. ọkú ah, ẹ má dànù o. ẹran ti tẹnu bọ. mo ní ajá ńlé mo lájá tí mo lè gbé fún ilé ẹ má dànù o. ẹ wọn máa jẹ. bẹ́ẹ̀ ni sà. ẹ máa wá ní jẹ rẹ ẹ máa wọlé ìgbà yín bá láìlọ. wà ní làbí kí gẹ̀ẹ́tì láìlọ fún mi. láìlọ wà ní. kò fi ṣe é ṣe C'est bon, eh ben. eh, ok. ṣe c'est bon. C'est bon, jẹ tó tọ́ sí wa kó lọ́wọ́ máa gbé fàjà oúnjẹ tó tọ́ sí ẹran kó lọ́wọ́ máa gbé fún wa ojú ẹni tó bàbá là máa rí tó. ọlọ́run àwa làwa dẹni tí ó oúnjẹ tí ẹran jẹ kù kí la ṣe ìwọ ọlọ́run tí ìyá yìí tó báyìí ìyá yìí ti pọ̀ jù. ìwọ lọ ìwọ lọ́wọ́ ọba ìyá yìí pọ̀ jù ẹ́ irú pínwó làwa wá yàn yín torí ọlọ <laughs> oúnjẹ tí ẹran jẹ kú làwa wá ń jẹ. Ah! <laughs> ohun tó tiẹ̀ pa mí lẹ́kùn jù tó gbomi jẹ́ lójú mi oúnjẹ tí ẹran jẹ kú ni mo tún wá gbé fún ìyá mi tó ń ṣàìsàn lọ́wọ́ nílé ó ti tó ó ti tó ó ti tó ó ti tó ẹ má sunkún mọ́ ẹ má sunkún mọ́ ẹ mọ̀ nǹkan tá a máa ṣe ẹ má jẹ́ kí ẹnikẹ́ni gbọ́ pípé irú oúnjẹ tá a jẹ ni ṣe gbọ́ ẹ má jẹ́ kí màmí gan gbọ́ kó má lọ fi ronú ṣera wọn léṣe. ta ló tiẹ̀ jẹ́ sọ rẹ̀ fún ọ àmọ́ bọ̀dá mi ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín tẹjọ́ ṣiṣẹ́ lébọ̀rà ẹ̀yin ṣe súnmọ́ wọn ẹ súnmọ́ wọn kí n bá wọn sọ̀rọ̀ ẹ bẹ̀ wọ́n kó tiẹ̀ fọ̀nà yín gbogbo àṣírí tó wà nínú iṣẹ́ tó ń ṣe aṣáájú àwọn tó kù adẹ̀ rí bó ṣe ń kówó lọlé ẹlòmíì kan ti níyàwó tó ti bímọ nu wọn tó dẹ̀ fi ń bọ̀ wọn. tọwọ bọlá adìyẹ ò kì í sọ fún adìyẹ ẹgbẹ́ pé bíbá ẹni kòkòrò wà kó wà lọ jẹun ẹ̀dá kan fi ọ̀nà ọ̀la ẹ̀hàn ẹ̀dá kejì wọn ò ní sọ fún mi ọ̀dà ẹ má dàtọ̀ ọ̀bọ̀lá lóhùn ọ̀rọ̀ obìnrin ló sọ yẹn o èèyàn bá sáré mọ́tò èèyàn bá kọlu kẹ̀kẹ́ tẹ̀mí bá ṣì wà ẹ wo ìrètí ń bẹ. ìrètí pípẹ́ máa ń fa ìrẹ̀wẹ̀sì sọ́pọ̀ níjàre ẹja máa tó yọrí inú omi òun ló jẹ́ kápẹ́já pé létí odò odò la fẹ́ ṣe ogbe lè dà. ẹ wo èmi nígbàgbọ́ pé ó ń ṣe ọmọ ológun bẹ́ẹ̀ ni wọn ò ní símú kú ẹ o ìyàyà tó dópin inú ayé wa. ẹ jẹ́ kí gbogbo apàdà sẹ́yìn iṣẹ́ wa lágbára ọlọ́run a máa rí nǹkan lọ́wọ́ rẹ̀. Ibitayo! Oh my god! Ibitayo! Ibitayo! Ibitayo! Ibitayo! mo tó joy mo ti di bí gbọ́ ìyẹn lẹ́jà mo ti mí ìṣẹ́gun o kí ló ṣe kí ló ti wáyé báyìí. jáde ti kú kóbì gan nǹkan ò ní rí fún wa but a ṣàdúpẹ́ mi. Mm, a ṣàmàdúpẹ́ tí mo ti ṣe rí ẹ mo ti mọ̀ pé something is really wrong with you òun má wọrí kọ́kọ́ wọnú mọ́tò wa máa sọ̀rọ̀ lọ tá a bá ti ń lọ. ẹ ìwọ lójú mọ́tò yìí mọ́tò ẹ nìyí. mọ́tò mi rèé nà án. kí ni kí ló ń ṣe Lagos plate number. wò ó jẹ́ ìsàn kan fún ẹ ilé kéré nínú ọkọ̀ tí mo máa ń wà. dadi ẹ wò tí ọ̀rọ̀ yìí lọ́rẹ̀ olúwa àti àwọn family members ẹ̀ ṣe rí ni o in fact ó tojú sú mi gan because condition tí mo rí kò kò tẹ́ mi lọ́rùn ndẹ̀mọ́ pé máa lè assist ẹni tó ẹ̀mí ń wá. òun fún ẹ̀ gan ó ti assist mi gan big time ní school so mo fẹ́ kí assist ẹ̀ jọ torí ọlọ́run. ìyá jẹ wọn tó báyìí. kò ń ṣe díẹ̀ sá. àti ìyá rẹ̀. gbogbo family member wọn. ee o máa ṣe ẹ wo arákùnrin jọ dákun ẹ e, mímú tí bíbí mu ọ wálé ó ṣoríire ni o èmi ló dẹ̀ jọ ìmọ̀ràn àwọn èèyàn lọ́wọ́ ni òun náà sì ti mú ó ti mú ìṣesí mi nù torí pé wọ́n ní ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún ẹnì kejì rẹ̀ níṣẹ́ mm, sọ́ngbọ́ láti sìn lọ mo ṣèlérí pé ọlọ́run á tì mí lẹ́yìn tí màá fi ràn yín lọ́wọ́ ìyà òdè ní jẹ́ mọ́ pẹ̀lú ògùn ọlọ. nǹkan tí màá kàn fẹ́ kó ṣe fún mi ni pé tí ọba délé kó pe mọ́mí rẹ̀ àbọ̀rọ̀ mi yọ irú òwò wo ló fẹ́ máa ṣe èmi fẹ́ dá lókòwò torí pé tí wọ́n bá dá lókòwò yàtọ̀ fún owó tí mo bá bò wọ́n wọ́n á máa rí tọ́rọ́ kọ́bọ̀ máa ná ah, eh! sọ̀rọ̀ mi yẹ mm, ọlọ́run ló ṣe kì í sáwà ló ṣe sọ̀rọ̀ mi yọ kó sọ fún mọ́mí ẹ̀ tó bá fẹ́ mọ̀ ṣe máa dá lókòwò tí wọn náà bá dẹ̀ wá a máa fún ẹ ní nǹkan ẹ ó kàdùn mí pé òun tíráfù lọ sí Àbújá lénìí bá mọ̀ ẹ lọ sí báǹkì bá mo tẹ̀ ní nǹkan tí mo lè fún ẹ. Hmm. èyí àṣà tó ń no no no no ọlọ́run ló ṣe ọlọ́run ló ṣe ọlọ́run ló ṣe. irú àdúrà báyìí máa ń ṣe kíákíá nínú ẹ̀ dùn gan. ok hello padi ọmọ nǹkan tó ṣẹlẹ̀ mo wà níbi sáìdì inú ọjà uh, Lagos garage yẹn ok ok ok ibẹ̀ ni wọ́n wà mí. lọ́wọ́ ah bọ́wọ́lá ah, kí ló ṣe é mi ò mọ̀ mọ̀. bọ́wọ́lá ṣe é. bọ̀dá mi bọ̀dá mi bọ̀dá mi. kí ló ṣẹlẹ̀. bọ̀dá mi mẹ́wàá ń ṣẹlẹ̀ orí tó bá máa gbinú máa ń gbinú pàdé aláwòrán ni. Ah, báwo. bá a ṣe túkálẹ̀ kan yẹn mo ní kí n máa bá bójú jí mi tèmi lọ bí mo ṣe pàdé ọ̀rẹ́ mi lọ́nà nìyẹn. èwo ni wọn. ibi táyọ̀ ni. kí ló wá ṣẹlẹ̀. ó ṣàní ẹ pẹ́pẹ́sẹ́ kí n tẹ̀lé òun délé àwọn nígbà tí mo dọ́dọ̀ bàbá ẹ̀ ó bá tẹnu bọ̀rọ̀ ó tẹnu bọ̀rọ̀ ayé wa ah bàbá yẹn ẹkún nìkan ló lè sùn bó ṣe tọwọ́ bá pè báyìí ten thousand ibẹ̀ ni mo ti yọ two thousand àti mo fẹ́ ra provision fún mọ́mi. ten thousand. bó ṣe kó fún mi nìyẹn kódà ó tún sọ fún mi ó ní pé tó bá di weekend pé kí n padà wá torí pé òun travel ṣe ni pé ọlọ́run ti ṣàwọn ọ̀rá tí wákúwákú àwọn ti fọwọ́ bá owó ti pẹ́. ten thousand tí tí wá dá báyìí tí wá dá báyìí kára kọ́ bẹ̀ ká dẹ̀rọ oúnjẹ sílé. àwọn oníkẹ́ padà wá. nítorí kò padà. àwọn oníkẹ́ padà wá. tí wọ́n padà bí bẹ́ẹ̀ ní iṣẹ́ wọn lóyá wọ́n ti rẹ́dì láti ràn wá lọ́wọ́ ó rẹ́dì láti gbọ́ gbogbo bùkátà ṣòro ayé wa. ó ti ṣe tẹ́lẹ́gbọ́ olúwa ṣe wá lóore o múlò olúwa ṣe wá lóore o. tẹ́sítà nìyẹn tọ́wọ́ bọ́lá ni o níbi tá a ti ń ṣiṣẹ́ tá a ti ń ṣe àárò mọ́tò wa gba tọ́wọ́ bọ́lá. ẹ mọ́tò ṣe kíni fún tọ́wọ́ bọ́lá. dákẹ́ wà ní. ilé ìwòsàn tó gbé lọ mo tẹ̀lé wọn débẹ̀ mo wá ní kí sáré wá sọ́nlé. o mọ̀ bẹ́ẹ̀. mo mọ̀ bẹ́ẹ̀. kò sí ṣòkòṣà ṣe ẹ máa máa bàbá bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí sáré sọ fún màmí pé afẹ́sáré lọ́wọ́ ṣòwò kò ní ṣòwò àná ṣòwò kò ní ṣòwò àná. door, one door. wọ́n ní bíbá ni àbúrò mi wà. àbúrò yìí kí ló rò pé. tọwọ́ bọlá ni òun ni mọ́tò gbá. ok ibi ni ẹni tó gbọ́n wá láàárọ̀ àwọn àìsí ẹnì lọ́jọ́ wá wọ́n ti deposit fifty thousand ní twenty five so ó kún ten thousand. ìgbà wo wá náà láwọn máa padà wá. wọ́n náà wá owó lọ ni àrètí ìwọ̀n látara ọ̀gbìn. kí wàá la máa ṣe báyìí ṣùgbọ́n lẹ́yìn lẹ́gbọ́n ẹ̀ abẹ́tà kí adẹ̀ ti sọ balance tó kù tó dókítà tó wà ní kò fowó ṣe rárá o. àwa náà mọ̀ a mọ̀ kí la máa ṣe báyìí. ọkọ dàbí mo yẹ ká kókó ètò wà lọ́wọ́ yín yẹn ká tiẹ̀ kọ́ fún ọ náà ká tó owó ètò kù sí. ká tó pé owó yẹn lẹ̀ màmá mi ń kọ́. ká kọ́ fún ọ kí wàá la fẹ́ ṣe. Eh, five thousand ni àmà wá ètò kù lọ́sẹ̀ gbọ́. ìgbà wo ló máa fi dé báyìí. ẹ jọ̀ọ́ ṣé ẹ a lè yọjú sí nínú wọ́ọ̀dù tó wà. rárá o wọ́n ṣe fún oúnjẹ ṣọ̀tàn wọ́n dẹ̀ ń relax. sọ èmi fẹ́ máa padà síbi iṣẹ́ tèmi ọlọ́run fún lálàáfíà. ẹ ṣe ẹ ṣe ṣe gbọ́ ẹ ṣe. ọlọ́run fún lálàáfíà. ẹ ṣe bóyá kébì kébì náà jókòó sí bí lọ kékeré fi kẹtọ́ ṣáájú ajé lọ. Ah. wọ́n lọ́ọ́ jẹ́ kókó wọ́n Oh no! Ó ṣe jẹ́ wà lálé, wà lálé tí wọ́n ṣẹlẹ̀ sí. Alaba, olùwárìn lọ ẹjọ́ ẹjọ́ ẹ mà mi ò mọ bí akẹ́ni náà ṣe bẹ̀rẹ̀ o nǹkan kan ò ṣe rárá mo tẹ ẹran kọ lọ bá ń lọ sí post office lọ ń kó àwọn letters wa wá ó bá ní ṣe àwọn one or two things kó tó di pé ọkàndínlọ́bẹ̀ ṣe pariwo yéé orí ń fọ́ mi ẹ̀hásán mo dẹ̀ pé dókítọ̀ dókítọ̀ dé wọ́n fún lóògùn ó dẹ̀ ra sùn wẹ́ẹ́ àfi bó ti bẹ̀rẹ̀ sí pariwo ló sọ ni ló yọ ẹ̀jẹ̀ lẹ́nu ló yọ létí ni ọba lè sọ̀rọ̀ mọ́ ẹ̀jọ́ ẹ gbà mí ẹ gbà mí. dádì bíbélì fi yé mi wípé fún olúwa ohun gbogbo ní ṣe kò sì sí ogun kan ní abẹ́ ọ̀run yìí tí agbára ọlọ́run kò ká ṣáájú ohun gbogbo ẹ jẹ́ ká gbàdúrà ẹ ká fi ìránṣẹ́ ilé ọlọ́run lọ́wọ́ ká pe àwọn ogun ọ̀run kí wọ́n sọ̀kalẹ̀ wá ohun gbogbo tó ṣókùnkùn nínú ìrìn àjò ìkọlọ́run kó tan ìmọ́lẹ̀ sí kó nawọ́ ìwòsàn pípẹ́ sínú ayé ìránṣẹ́ yìí ó yá gbàdá. orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù bàbá wa àti ọlọ́run wa bá tó wà nípa ìmísí àṣà àti orí ọ̀fẹ́ ìṣẹ́ àwa wà nínú ilé nísà àti àkọ́mọ̀rí àgbé ìránṣẹ́ ìsíwájú yín lórúkọ jésù olú ẹ̀tàn mọ́lẹ̀ ohun gbogbo ọmọ ṣókùn olú ẹ̀tàn mọ́lẹ̀ níbo ni ọ̀fà náà ti wá níbo ni ogun náà ti wá olú ẹ̀tàn mọ́lẹ̀ yẹ́n sí yẹ́n fún un bàbá ẹ ṣẹ́gun fún un alágbára ẹ ṣẹ́gun fún un alágbára ẹ wà pẹ̀lú ẹ níbi tí ogun náà ti wá olú ẹ dá padà màrí síndà kàpọ́dì àrùn mẹ́ẹ̀kẹ́ síndà òṣè ọlọ́run wa a ó máa yìn yín a ó máa gbé yín ga jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù. dadi kò séwu n ta máa ṣe ni pé tó bá di ìrọ̀lẹ́ máa ní kí broda Michael kí wọ́n bá wa gbé nǹkan kan wá fún yà ẹ má fi sùn mi kẹfì wẹ̀ fún ìyókù kẹfì palára Olúwa túbọ̀ fún ní ìwòsàn. ara ẹ̀gbọ́n yẹn ti ń balẹ̀ gbígbó ah! gbóná tó gbóná yìí ó ti ń lọ ẹ̀.

àánú yẹn ń ṣe problem tàbá dé church ń sìn máa ní kọ́ba yín mu wá ẹ ṣáà jẹ́ kó rest ọlọ́run àfún ní ìwòsàn tó pé ah dáàdi ẹ jọ ah, ẹ má bínú sà ẹ rí pé ńgbà tá à ń jáde bọ̀ nù living room lẹ́ẹ̀kan àmì ara kan sọ mí àwọn eré ìṣípayá kan ẹ jọ sà ìránṣẹ́ tó wà ní living room yẹn báwo lè jẹ́ sí yín. tó jókòó ti àwọn ọmọ mi. ẹ ọkùnrin yẹn. ọ̀rẹ́ ọmọ mi ni. Hmm, mọ́lẹ̀ sílẹ̀ lọ́rùn mi. Hmm. bàbá n tá a mú mi rí nípa ìránṣẹ́ yìí ó ní agbára púpọ̀ a mú mi rí àjàgà ńlá kan ní ọrùn ìránṣẹ́ yìí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú aṣọ dúdú tí wọ́n jẹ́ alágbára wọ́n di ọ̀já lórí ẹ̀rọ ìránṣẹ́ yìí wọ́n dúró tì í togun-togun ẹ jọ sá ìbá dára ìbá sunwọ̀n kí ẹ rí wípé ìránṣẹ́ yìí ó jìnnà sínú ìdílé yìí. ní ọmọ yìí màá lọ fún ní owó ọkọ̀ kó máa bá wàhálà rẹ̀ lọ. dádì ó dádì tí mò ń sọ òye yín sá. ẹ má jọ irú ẹ̀ wò ṣe rí ogun tó ń bá ìránṣẹ́ ìjà tá a bá rù sínú agbami owó àwọn kan máa ní owó táwọn ní tágbàná bá wọbẹ̀ ó máa jẹ́ ń bẹ akú síbẹ̀ tí ìránṣẹ́ yìí bá wọnú owó tó tó gbogbo orílẹ̀ yìí tó bá máa fi tó bí aago bí wákàtí bí mẹ́ta irú owó bẹ́ẹ̀ á dẹ̀ dohun ìtàn. ní ọmọ mo fún lówó kẹjọ ni. iṣẹ́ ọlọ́run ibi tí ogun ti wá nìyẹn. ibẹ̀ ló ti wá ẹ ṣé mo dúpẹ́ ẹ jèrè ẹ jèrè ẹ ṣé mo dúpẹ́. kí iná mi má bàa ti ẹ̀yìn ṣẹ́yọ ẹ má fún ní owó kankan mọ́. bàbá ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ ẹ sọ bí alàgbà ṣe wí o kí tiyín má bàa ta. All right. Ó ní agbára. Ẹ má wọrí ìyá, ó máa bá. Lẹ́sí nígbà bẹ́ẹ̀. Ọlọ́run máa ṣeun o, Ọlọ́run máa ṣeun o. Mo ní kí wọ́n wá lé mi. Mo náà lè sọ pé kí n wá lónìí. Ah, mo ní kí wọ́n wá. Mo ní kí wọ́n wá lónìí. Kí ni mo ní wá gbà? tí n bá ti wá lónìí pé gbogbo òkè ìṣòro ayé wa ẹ ló ti di pẹ̀tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀ lẹ́ máa bá wa gbé tó pátápátá láì ní kú síbi kan. èmi sọ bẹ́ẹ̀ ah, ah. n tó mi sọ báyẹn èmi rèé mi fún yàn lọ́kọ̀ọ́ náà kí mo sọ àsìkò fún àbí mi sọ àsìkò àsìkò wo mo ní kọ́ wa. Ah, ẹ kàn ṣáà ní pé kí n wá lónìí ẹni tí n bá ti dé lónìí ẹni kí n má wọlé. mi ì sàsìkò fún mi sábà fún yẹn ní appointment kí fi àsìkò tó máa wá sí i n tí ó ṣẹlẹ̀ ni pé hmm, wàá máa lọ ná tí màá fi ronú nǹkan tí mo fẹ́ fún àtìsíkò àtìsíkò tí wà wá gbà ńlọkọ báyìí nìyí ká tètè máa lọ. ní ẹjọ́ ẹjọ́ ẹ má jẹ́ kí n tún lọ ẹjọ́. ọlọ. ẹjọ́ mo fọ́ náà bàbá yẹn má jẹ́ kí n lọ. pé má jẹ́ ọ lọ má sọ yín jọ pé bèbí nǹkan tẹ́ sọ fún mi tẹ́ ni pé kí n bi màámi léèrè iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe mo ti bi wọ́n léèrè wọ́n dẹ̀ ti sọ yìí pé pálá ẹja pálá làwọn fẹ́ máa tà mo dẹ̀ ti ní tí má ti débi lónìí pé ẹ̀sìn ẹ̀ máa fún wa. yóò fẹ́ máa tapa ńlá ẹ̀mí ò ní ọmọ tapa ńlá wò wàá máa lọ ná wàá máa lọ ná mi ò ní ọmọ tapa ó lè máa tẹja náà. ọ̀rẹ́ bíbí ìdílé àti ìdíjọ́ ọmọ fọlọ́ọ̀bá bẹ́ẹ̀ ọ akúnra kà sí àní mi ni mo jẹ́ mo mọ́nà mo bóyá lápọ̀jọ́ ìjà kì í mọ́ sọ̀rọ̀ ìgbà tí ọ̀wọ̀ wà ní mo sá mọ̀ wà ní ó mọ̀ wà mí. ìdè òdìdè jọ ìdè tàbí ilé ànímọ́lá padà wá mo ní kéèyàn máa lọ nípa ńlá ìyá ń fẹ́ máa ta kọ́ máa lọ jẹjà tútù ẹ̀yìn máa ń kankan ni ẹ̀ máa ń kankan ẹ̀ máa ń kankan mo ẹyẹ ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ fún tẹ̀lé lókùnkùn alábìyàn. Ọlọ́pẹ́lá mi ń kọ́ bá mi sọ̀rọ̀ abẹ́rò pé mo gbọ́ nígbà wọn ní mọ́tò gbẹ bọ́bá sì ti kú ni ẹ sọ fún mi ẹ sọ fún mi. ẹ wo màmí ẹ fọkàn yín balẹ̀ ẹ má sunkún mọ́ kò sí nǹkan tó má ṣe tọwọ́ bọ́lá lóòótọ́ ló farapa díẹ̀ ó dẹ̀ wà nílé ìwòsàn àmọ́ a ti rí owó díẹ̀ tá a fi ń tọ́jú ẹ̀ owó tó kù tá máa san fún wọn bẹ́ẹ̀ òun náà ni èyí lọrẹ wà lọ ó dẹ̀ ti fi mí lọ́kàn balẹ̀ pé ibi tóun lọ yìí òun arúgbó ló bọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló lọ ṣe gbọ́. Ah, ọlọ́run ọba ò ṣẹ́nu mi wọ́n jẹ́ mọ ṣàárẹ̀ kankan lóyún o ṣáàlú mi ọlọ́run. ẹ wo màámi màámi ẹ ní mọ ṣàárẹ̀ wa ẹ má dàgbà ẹ má dògbò báyìí ẹ má fọwọ́ pa ẹ má fèrè kí jobi ọlọ́run. jẹ. ilẹ̀kùn àánú mi tuntun tì mọ́ wa oore tí mo fọkàn sí lọ́dọ̀ àwọn bíbí tayọ̀ pàbó ló tún já sí i wọ́n lé mi ẹsẹ̀ mi wọlé túrútú. lọ́wọ́ bàtà ni mo ṣẹ̀ tí ó darí dé mi ṣàánú mi ọlọ́run mo bọ́ sẹ́dẹ̀ ò pé mo jìyà tọmọtọmọ ṣàánú mi ọlọ́run má farapa má jẹ mí níyà torí wọn bọ ṣàdé ń pé wọn jìyà tọmọtọmọ. màmí màmí ó ti tó ó ti tó ẹwù èmi nígbàgbọ́ pé àdánwò líle yìí o kọ́lọ́ máa kọ̀jẹ̀ ká rí àdúntàn ni o. ó lè lè pọ̀. ẹ ẹ jẹ́ ká gbà fún ọlọ́run kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí ò yé ọlọ́run ẹ ká gbà fún un kò sí ló sọmọ ṣe lè funfun tó dúdú díẹ̀díẹ̀ máa wà ń bẹ̀ gbogbo ẹ̀ sì máa dà. Ah! Ibi ìtì kú díẹ̀. Ah. Wà á bí wà <laughs> lè ṣe fún ẹ. ẹ jọ̀ọ́ ma mo ní búrẹ́dì fifty naira di ọ̀sán lọ́nà. di ọ̀sán ládùúgbò dodo ló ṣe tẹ́jẹ́ mi lé yín ṣojú òkè tí yìí di ṣé fẹ́ irun gbá mi tán ni yìí tẹ́jẹ́ sílẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ tí ì rí san kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣọwọ́ yín sí mi ni. ẹ wo ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo fẹ́ ra fún màmí tara àwọn òòyà ni kí wọ́n tiẹ̀ rí nǹkan jẹ kí wọ́n fi lò ẹjọ́ torí ọlọ́run jù. ó ń pẹ́ kí máa rẹ̀ yẹn kó tó kú dànù kó kàn mí èyí ló gan ni mò ń jẹ lórí búrẹ́dì wọ́n ti fi fẹ́ da fifty naira ẹgbẹ́ iṣẹ́ o kí máa rẹ̀ kàn kó kàn mí o kó kàn mí jọ o ìtẹ́ jẹ míná ní kẹwàá sàn. tó bá jẹ́ pé bí mo ṣe bá yín sọ̀rọ̀ yẹn òun ni ẹ̀ láì tó bí yín nínú ẹ má bínú ẹjọ́ torí ọlọ́run forí jì mí ẹjọ́. mo bá yà fẹ́ lọ. máa bá lọ́jà yẹ ah tẹ́fẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ kù ṣẹ̀ṣẹ̀ mi lọ́wọ́ láàárọ̀. ṣèbéèmí lẹ gbéṣẹ́ fún mo ti ní ẹ má wọrí fífún gan a máa rúfẹ́ gan pàtó máa bá tó ọ̀la a máa rúfẹ́. ẹ rí i pé àwọn ọmọ yẹn ti wà ń bẹ̀ tán ń rúfẹ́ síbẹ̀ ah, ẹ ti gbéṣẹ́ fún mi ẹ má wọrí ìgbà tíṣẹ́ ti dọ́dọ̀ wa ẹgbà kó ti máa parí àwọn ọmọ ń ṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan báyìí ẹ fọkàn yín balẹ̀ ẹgbọ́n ọ̀rẹ́ ṣẹ́gbọ́ ẹ ṣe. kò sí problem no problem thank you. àmì ara sọ̀rọ̀ fún mi mo fẹ́ sáré délé ẹjọ́. kí ló dé. ẹjọ́ ipò tí mo fi màámi sí kí n tó kúrò nílé òfin bẹ́ẹ̀ dà bá mi ara dẹ̀ ṣe bá mi sọ̀rọ̀ yẹn jẹ́ ń yọjú sí wọn má padà wá. ọlọ́run la yọ ọ̀wọ̀ bọ̀bọ̀ ẹ̀ blọọ̀ mélòó ló ṣe kó sìn tó tún excuse nísìn má jẹ́ kó yẹ lẹ́nu tó bá parí iṣẹ́ mi lénìí ò ní gba owó kankan lọ́wọ́ mi o nǹkan tí màá bẹ́ẹ̀ sọ nìyẹn torí mi tí ì máa ṣe tó ṣe tó ti ń complain sí. torí àwọn oníṣẹ́ wọn àti ìṣètò fi ń bí wá léèrè àṣìṣe àwọn àṣìṣe àwọn iṣẹ́ mélòó ló ṣe tó tún nídìí owó kò sí owó kankan báyìí o máa sọ fún mo ti gbọ́ ṣé mo rí owó tí mo lè fi gbọ́kadà nílé. ṣé wọn náà dá dúró ní tiẹ̀ ni máa lọ bíṣẹ́ tiẹ̀. nílé ọmọ bọ́ọ̀ ìta. gbogbo ògo táyé ti gbà lọ́wọ́ mi o yé olúọ̀run o dá wọn padà fún mi yé yé olúọ̀run o dá wọn padà fún mi o gbogbo ògo táyé ti gbà lọ́wọ́ mi o yé olúwarùn ò dá wọn padà fún mi yé yé olúwarùn ò dá wọn padà fún mi o. olúwa ọlọ́run mi mo gbójú mi sókè sí ọ ìyà yóò tọ́ sí mi ẹkún òun ìpayín kékeré ò tọ́ sí mi ṣàánú mi kí n lè bọ́ nínú wàhálà àti ìdààmú yìí ṣàánú mi olúwa ṣàánú mi kí n bọ́ nínú wàhálà àti ìpayí kèké yìí olúwa. ọkọ mi ọmọ mi ọkọ mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ pẹ̀lẹ́. ọlọ́run ló lọ́pẹ́ màmá. ẹ wá jókòó. Ah, ẹ wọ ẹ jẹ́ kí èmi tètè máa lọ tọwọ́ bọlá tó bá dìrọ̀lẹ́ kó wá rí mi mo láwọn kankan tí mo fẹ́ sẹ́ǹtì. mo ṣe màmá ìyá kí lè kún. ẹ ṣe o. nígbà mẹ́lẹ́ ìmọ̀ dáhà. mo ṣe fi rọ́bà mi ta ni o. dáṣọ ọmọ mi báyìí. ọ̀daràn ọ̀daràn ọ̀daràn ẹgbọ́n mi ẹgbọ́n mi. ìbúlẹ̀ tí ìrìn àti ìtọ́nà ti gbé wọ́pọ̀ mi. èyí lọ́dọ̀ ọdún wa ọlọ́mọ mà bọ́ sọ̀rọ̀ mo bí ọmọ bọ́ sọ̀rọ̀ mo kọ́ lórí mo sọ lọ́rọ̀ ṣùgbọ́n dá mi lójú pé Ìlọrin Olúwo ò ní kú. ilé Olúwo lọ sí hospital. tala ti gbé wá báyìí yìí. wọ́n <laughs> mi wọ́n mi owó mi ti ṣẹ́gun jù báyìí lọ ṣùgbọ́n èrè gidi ò jẹ́ gbádùn omi tó gbó. ẹ̀yin lọ́yọ̀ olúwa. Eh,